فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مشدقاتها إن كل مشدقة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على خلق الله وعلى عشر على محمد صلى الله عليه وآله وسلم وعلى آله النبي وعلى صحابه ونبينا النبي صلى الله عليه وسلم يدرس بالقيامه adọ́rọ̀ wọn kó fi tẹ́kí ọ̀sọ̀rọ̀ yìí kó fi káyọ̀ wọn. síra wọn fà lè má lè dáwọ́ ìjọra ìmọ̀mọ́ra ìkùnjìn alẹ́ رحمه الله تعالى في أملاك تاريخ نبتي أكاديمي نور هنا لكتاب قصة النبي صلى الله عليه وآله وسلم نعم. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى كتاب صفة النبي صلى الله عليه وآله وسلم باب ما جاء في صفة النبي صلى الله عليه وسلم حدثني عن مالك عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك أنه سمعه يقول كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البارد ولا بالقصير وليس بالأبيض الازهق ولا بالآدم ولا بالجعل القطر ولا ولا بالصبر فعظم الله على رأس أربعين سنة وأنفقنا بمكة عشر سنين وبالمدينة عشر سنين وتوفاه الله عز وجل على رأس ستين سنة وليس من رأسه ولحيته عشرون شعر بيضاء صلى الله عليه وسلم نعم báwo ti afẹ́ká ní èyí gẹ́gẹ́ bá ti ṣàlàyé pé àwọn oríṣiríṣi nǹkan ni Imam Malik ní ọkọ̀ sínú wàásù yìí nípa tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ àṣkáàmù àlùkàfẹ̀yẹ́yà àdìmẹ́yà àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àtúnṣe ẹ̀sìn bákan náà ومعاملات وأحواله الشخصية أعوذ من شيطان الشيطان يوم الدنيا بأخي والطلاق والطلاق ضد من شيطان والجنايات àwọn ìwà tí ọmọ ilé ìwà ọ̀daràn tí ẹ bá tí bó ń ṣe fi ọ̀wọ́n òfin múlẹ̀ ìgbéyàwó lè ń ṣe náà ni wọ́n ṣẹlẹ̀ tó ń tọ̀ wọ́n olóògbé ní jìnnà yá àwọn criminal aláwọ̀ crime tó ọ̀tọ̀ yẹn náà tó níbi táwọn kálí sí ẹ̀ nípa àwọn ìwà rẹ̀ náà lákàtọ́ kìíní ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ rẹ̀ sọ nípa àlùmẹ́bí tó wọ́n wọ́n rẹ̀ sọ́yà. Títí kí ni sípàtì ìgbàlẹ́ ìsọ̀rọ̀ àwọn ìsọ̀nà. Kí ni ìròyìn bí àgbẹ̀bí ṣe rí? Ẹ̀yìn nǹkan yìí ó ṣe pàtàkì. Títí ọmọ bí ìròyìn àgbẹ̀bí ìsọ̀rọ̀ àtọ́nà tó ṣe rí. Torí àwọn tó ò sí ẹ̀ pàtàkì sáńgbẹ́ yìí rárá. Ìjọba ìtàn yẹn bá ń sọ ìtàn wọn. Tó ẹ mọ̀ wípé àá. Ah, ṣé kílẹ̀ fẹ́ mú níbi àǹfààní níbi ìsọ̀nà báyìí kẹ́ ẹ sọ yìí ẹ̀ lórí kankankan tó jẹ́ àǹfààní àbẹ́lú yìí náà tó jẹ́ obìnrin ní àbúkàdé àfààní àdúgbò àbáwọn kejì ẹ̀ ṣàfàgà ìtàwọn èèyàn bẹ̀rẹ̀ mọ ìtàn ẹ̀rọ̀dẹ́ tó kódà wọ́n mọ ju ìtàn àwọn ìnẹ́bí ọlọ́run ọba gan lọ. tó káwá ní lọ́ọ̀mánìkì عليه رحمة الله قال في كتاب النبي في رؤية النبي بل في شيء إنه موطأ وقبال قبال So, normal ìgbàlélàbù máa jẹ́ àfihàn pàtàkì lẹ́rìn ọ̀rọ̀ tó wá nípa ìròyìn bí àtẹ́lẹ̀ sọ̀rọ̀ àwọn àyẹ̀sẹ́lẹ̀mù bó ṣe rí ní ẹ̀dá tó ọmọ tí ó wọ́n Malik Yahya al-Laythi lóògbélá pọ̀lọ̀ Malik Imam Malik lóògbélá pọ̀lọ̀ Rabi'a bin Abi Abdurrahman Rabi'a lóògbélá pọ̀lọ̀ Anas bin Malik أنه سمعه يقول ولو بكى الذي صلى الله كان رسول الله صلى الله عليه وسلم إن النبي صلى الله عليه وسلم ليس بالطويل البائن الذي كان تقع تقع بالجمال nípa bẹ́ẹ̀ bá ti rí báyìí ká á ẹni yìí gbà ó ní ànábì ò rí rẹ̀ wàlá ìkọ̀ kiri ànábì ò fi kúrú sẹ́ni á ẹni yìí kúrú tó ìtumọ̀ rẹ̀ nípa ànábì wà ní mọ̀tòrọ̀sì tí wọ́n rọ èdè ọlọ́run ṣẹ̀dá alẹ́sọ̀bọ̀ ìsọ́lámù rẹ̀. Tùbákan náà wà lẹ́yìn sẹ́dẹ̀ amòyẹ̀dẹ̀ amòhàkí wọ́lẹ́dẹ̀ ẹ̀dẹ̀m. Àlejò ẹ̀kẹ́ tó kú fún yẹ́nyá tó kí ẹ bá rí àwọn ẹ̀dá tó wọ́n fẹ́ jẹ́ bí àwọn lọ́wọ́ àwọn òyìnbó oríṣiríṣi àwọ̀ ní máa ń bẹ lára wọn ẹni tó bá travel lọ sílé ájúwe òun nìyẹn ti lè rí nǹkan tí yẹn sọ yìí tí ọba ń wọ ọlọ́mọ rẹ báyìí àtàwọn ògbóhùn ní ìlú pé ó ti mú yàtọ̀ tó síra wọn kódà ó kẹ́ wọlé ìyẹn gbogbo ni wọn àti pupa ni wọn ó lọ yàtọ̀ gan àwọn mí ògbógbó bẹ́ẹ̀ bí white jẹ pé white lára báyìí yẹn gan ni àwọn méje red yẹn yẹn ni sọ àwọn méje pink pink lọ́la oríṣiríṣi ní ẹ̀dá àwọn ọmọ ẹ̀dá yẹn àwọn míì yẹn lò bí àwọn àfihàn lọ́la wọn. tó wọn ní abẹ́lé òkè ń ṣubú fún bákan náà wọ̀lá dé ádámù àlẹ́yìn ìṣẹ̀lú ṣe pé ó ti wá pupa gan-an kìrìkẹ́ fúrẹ́ ní àwọ̀ rẹ̀. bákan náà ti àwọ̀ yẹn wọ́n ní àwọ̀ wọn àwọn lábọ́wá náà ní bẹ ní ara rẹ̀ bákan náà wà lábẹ́rẹ́ gba ẹ̀rí alẹ́ lè ṣe ẹni ṣe pé rẹ̀ rí kólókóló nínú ju àyè ìdíwọ́n jáàjì ní wa tí kò lè ilẹ̀ kò lọ tọ́rọ́tọ́rọ́tọ́rọ́tọ́rọ́ tó wà lábẹ́rẹ́ gba ẹ̀rí tí yóò rẹ̀ tó ń lẹ̀ máa ara yẹnyẹn bí tàwọn òyìnbó ti lábáwá wọ́n yàtọ̀ sí wọn lábáwá yàtọ̀ sí àwọn òyìnbó pẹ̀lú pé kí wọn tàwọn lábáwá yẹn nínú program sọ̀rọ̀ bí ẹ bá rí àwọn China irun tí wọn bẹ̀rẹ̀ sọ pé irun tí wọ́n ń nà sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí tí wọ́n ń nà tó kókó báyìí sọ àmọ́ tàwọn lábáwá òyìnbó irun tí wọ́n lè dà wálẹ̀ sábà sílẹ̀ lọ́kùnrin tí wọ́n dà wá síbi irun tí Ànábì sallallahu alaihi wasallam tó ní nìyẹn tó parí ẹni tí wọ́n mọ́ lè fi sọ nípa ìròyìn rẹ̀ lélẹ́yìí àwọn tí láti ilẹ̀ tó ti tó kọ́ra àwọn sọ jẹ́ ìjọ Ànábì sallallahu alaihi wasallam ṣe rí wọ́n kọ́ ní bí èkìká rẹ̀ ṣe rí bí ọmọ níka rẹ̀ ṣe rí gbogbo ẹ̀rẹ̀ kọ́ra bí ojúgun Ànábì sallallahu alaihi wasallam ṣe rí àwọn tí عليه رحمة الله ìtọ́jú báyìí náà lọ ìtọ́jú níbi iná nìyẹn wọ́n sọ nípa rírí àmẹ́rì ní gíga bákan náà wọ́n sọ nípa irun rẹ̀ tó wọ́n ní bàtẹ́tà ọmọọ̀hún àyàrá àti àrùbà ìyínà sànà tó ìtàgbéjà ayé rẹ̀ wá nìyẹn nígbà tó di ọmọ wọ́n ti yẹ ogójì ọdún náà ni ọlọ́wọ́ bá ọ̀túnká mẹ́rin náà jẹ́ àlùmẹ́lì bákan náà فقام بمكة عشر سنين على الوالد والمروة لمكة وبالمدينة عشر سنين كل المروة مدينة تو títí àkọ́kọ́ yẹn títí ó di ọdún mẹ́wàá ní mọ́tíkà ọdún mẹ́tàlá ni nílà mẹ́rin ṣe tọ̀hún àfáàmì ní ọdún mẹ́wàá ní gẹ́gẹ́ bọ́ mọ́lìkì ṣe gbé wáyé ẹwà ní èsì mọ́mọ́ mọ́lìkì wáyé ọ̀tà wá fá olùwàwò àìsàwàjálà alára àti tìtì rẹ̀ sàn mọ́mọ́ mọ́lìkì ní ọkọ̀ tìtì yẹ báyìí nílà mẹ́rin ṣe tó ìwáyà ló gbé wá pé tìtì náà ni ànábì sọ̀mọ́ ọ̀sánlá mọ̀lúlò àwọn gbogbo ẹ̀ ní tó wá sáré pé àwọn míì òǹkà wọn àwọn kàtọ́ ní wọn ànábì ló tó mọ́ká wọn ní olè ọdún mẹ́wàá náà ní Madina tó níbi gbígbé mọ́ká rẹ̀ yìí tó ti di pé wọ́n mú òfin Madina ẹ̀kọ́ wo ni àwọn mùsùlùmí fẹ́ rí kọ́ńbẹ̀ pàtàkì jùlọ àwọn tí à ń gbìyànjú fún àgbẹ̀yìn tó wọ́n wà ní ìfẹ́lẹ̀ o. bàtà lẹ́yìn wà ní mọ́kà lẹ́yìn hmm. wà bẹ́ẹ̀ ìjọba tó wà ní mọ́kà ṣé ìjọba mùsùlùmí ni àbí ìjọba kìkìrí? mo bẹ̀rẹ̀ ni ìjọba kìkìrí ni ìjọba àwọn ẹlẹ́bọ iná ni wọn ò lọ ọlọ́run tó dájọ́ rárá. àlẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀ fún wa wà nínú ìlú yẹn fún ọdún mẹ́wàá ó ti ń pe àwọn èèyàn pé ẹ wá sí Islam ẹ wá lè rí nínú ìtàn wípé ń lọ lè fa ìjọba máwọn oníjọba lọ́wọ́ ẹgbẹ́ n'ọwọ. lọ lè ń dọ́gbọ́n pé ó fẹ́ dọ́gbọ́n ra àárín wọn láti torí ànábì òsì bẹ́ẹ̀ ẹ̀ lé lórí láéláé ló kàn náà ìsọ̀gbọ́n ọ̀rọ̀ sẹ́lẹ̀. ìbáraẹni kan ṣe ni pé ọkàn gbajúmọ̀ dáhàwà ìpè àwọn ènìyàn kù nínú ẹbọ. ṣé ẹni ojúṣe ló wá fẹ́ tẹ̀sí òun lélẹ́yìn? ní ibi tí ẹ bá ti bára rẹ̀ pé abẹ́ ìjọba tí kìí ṣèjọba mùsùlùmí lẹ́wà ẹ̀yin ẹ máa bá dáhàwà nínú lọ ẹ máa ṣe ẹ̀sìn sí yín lọ bó ṣe yẹ kálukú lọ rí nígbà tó bá yẹ pé ìròyìn alùpùpù náà bá ti ń yí sí ibi pé èmi náà fẹ́ wọnú ìjọba kó mọ̀ sí èsì lára rẹ̀ kó mọ̀ sí èsì lára rẹ̀ kì í ṣe dáwà tọ́lọ́wọ́ bá ṣe ọ̀rọ̀ ìjẹun rẹ̀ kì í ṣe dáwà náà kì í ṣe dáwà tọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ àlùmẹ́bí lọ́rùn jẹ́ máa so láti bẹ̀rẹ̀ ti máa rí àwọn èèyàn ìní tí ò táyà tí ò jọra wọn tí ò jọ tó jọra wọn ni wọ́n máa wá lọ́rùn ni wọ́n máa fi sọ pé ìtọ́lọ́wọ́n bá ń sọ lélẹ́ yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ ìtò dídì bóòlù ti jọ mọ́ àdínẹ́tì Zakariya nígbà tí wọ́n ń ju kálámù sínú odò tí wọ́n ti kálàmù sí inú ni pé ta ni wọ́n gba mọ́ríyàmù tọ́ tó tí wọ́n ti kúrò à tó kí ọmọ wa fi ìyẹn kí ọmọ fi ìyẹn kó wọn ti sẹ̀rí ìbò yìí bì tó kí ló ti fà á ní kí ìtọ́fẹ́ jẹ olùtọ́fẹ́ jẹ òun ní wọn pa ìtànkítàn ogúnkógún tọ́lẹ̀ jẹ òun ní wọn pa ìtàn títàn tó ayàyẹ òjòra wọn rárá ẹwú bí ẹwú bí ọ̀rọ̀ àlejò lọ́sọ́nà wọn ti kílẹ̀ alálẹ́dì ìgbé mẹ́ka ìjọba kẹfìrí ló wà nílẹ̀ bí abẹ́ àná ti wà ní nàìjíríà tó ṣe pé ìjọba democracy ni à ń lo tó kàwé lẹ́sìn ní máa bá ẹ̀sìn yín lọ ẹ máa pe àwọn èèyàn sí ẹ̀sìn ẹ máa bá lọ ẹ̀sìn wọn àwọn tí wọ́n ń ṣe òṣèlú wọn lẹ̀ kí wọ́n bá lè ṣó balẹ̀ balẹ̀ gbèsè pẹ̀lú wọn nìyẹn. tó ìgbà tó yá tó di pé ìnira ẹ̀sìn wa lè wà nẹ́bí sọ̀mọ́ àlùfẹ́lẹ̀ ní mọ́ṣá alẹ́ lè kọ́ lọ́tọ́ yìí kò tó rọrùn náà tó alẹ́ lè tó lọ sí habasha ọ̀rọ̀ àwọn èèyàn lọ sí ẹkú ẹlọ́dún ìgbẹ̀wò wá ṣe kò tún rọrùn àlẹ́ tó ráwọn èèyàn lọ sí Madina táwọn tó ráwọn lọ sí Madina yẹn àwọn làwọn wá rí pé àwọn àti Madina yìí ọrọrùn lọ́nà tí wọ́n lọ sí Madina tó ìṣẹ̀lẹ̀ ayé àlẹ́bí ní mọ́ká ẹ̀kọ́ ni fún ẹ̀rọ bó ṣe pé owó ti lọ lẹ́yìn òun lè rí wà fún tó pé á ah, ẹ máa bẹ́ ìtàn sí lọ ẹ máa bẹ́ ìtàn sí lọ dandan ló kọ́ jẹ́lẹ́ náà kí afáwá dúndùn pé ó ta máa pè àwọn èèyàn tí ó tèlú ó máa pè àwọn èèyàn tó tèlú kí lẹ́fẹ́ kan mú bẹ̀ gan-an kí lẹ́fẹ́ kí wọ́n mú ìléyàn tálẹ̀ rí tó rá síbẹ̀ tó dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rí tálẹ̀ tálẹ̀ ọlọ́run kó ṣàánú yàn kóra èyí tí ẹwọ fantani nìsín fantani àfáàbí tàwọn prọ́ọ̀bù yìí náà lòun náà wò ẹlẹ́kọ̀ọ́ ńláńlá lòun náà dé àwọn prọ́ọ̀bù àyè náà ní o ẹ̀wọ̀n tó padà dì wọ́n di mínísítà àbí lẹ́yìn mínísítà ẹ̀wọ̀n jó ẹ̀wọ̀n ìmọ̀ tójú rẹ̀ rí jẹun tó fẹ́ ṣe ẹ̀ ìntàfíù mínísítà ẹ̀bùn tẹ́rẹ́ kiri o ó ní ogun tí ó ṣe tán ọfẹ́ mọ́ lọ́ọ́ ní wáńdì ìgbà tó kọ́ dé ó dọ̀jì ní kọ́bá ò fún méjì ó dọ̀jì rẹ̀ ìgbà tó fẹ́ mọ́ lọ tó wọ́n jẹ́ kíni mọ́tọ́ ní pọ́rùn wọ́n ní gbó wọ́n ní gbó ẹ̀ tẹ́kì ọba ọ̀hún lò owó àwọn òwúrọ̀ ìfẹ́ tó tẹ́kì àbọ̀ ẹ̀ tẹ́kì aláìwọ̀ òbí da ó tẹ́kì báwọ̀ ọlọ́ọ̀lẹ́ torí balẹ̀ fún méjì ọ̀tán ẹwà wo ni sè ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ gbé gbọ́ àwọn ọbẹ̀ gbé gba gómìnà wọn à fún un ó sì ní ọwọ́ da ọbẹ̀ rẹ̀ ṣé kọ̀yọ̀kọ̀yọ̀ kọ́dà ló kọ̀yọ̀ kó yé gbẹlẹ amẹ́ni ẹ̀ nínú àìsàn yìí wọn là mú ìṣíyá nínú àmàlà ẹ̀ tó bí ọ̀rọ̀ tí ẹ bá ti kọ̀yọ̀ alábọ̀bí tọ́lọ́wọ̀ ọ̀ràn yẹn ìṣèlú ọ̀ràn nínú tó bí tí mo ti lọ oníkà lórí sọ̀mọ́ àlùfẹ́lẹ̀ nọ́málì wọ́n ní ó lo ten years ní mọ́ká àmọ́ ìrọ̀wáyà ní ìlú wa pé ó lo thirty years ní mọ́ká ìlẹ́ ìgbàlẹ̀ tó wà mú kùsí wà lo ọdún mẹ́wàá níbẹ̀. tó wọ́n ní bàtà náà ní oṣù kú wà ní ìtàfẹ́ra sí i wọ́n lè ìyá sí i ìṣòro náà ṣàárọ̀ sẹ́yìn. من بيضاء صلى الله عليه وسلم wọ́n nígbà tánábì tó fi darúgbó yẹn tó fi kú ní sixty three years yẹn àbí sixty years yẹn wọ́n ní irun tí ń bẹ lórí ànábì sallallahu alaihi wasallam kò ju kò pé twenty kọ́lá ni wáyà lè di wá kò fẹ́ wà ní ìyá kìnìún nílé náà pé tẹ́ bá wo ti rún rẹ̀ náà kò pé títí rí rẹ̀ náà kò pé twenty tó lè pé ẹwọn anabi sọgbọn alẹsọlọm ewu ọtẹ bẹ́ẹ̀ àdìsí ni wọn mẹ́ta níbi ní ṣẹyí ẹgbẹ sí ní owurun wọn ìfowópamọ́ wa alẹbi ní sọgbọn owó ó ti gbèsè ní di ó ti gbèsè ní ilé kí n di eléwu ilé kí n di ó yẹ kí n di ó yẹ kí n gbó ẹni pé ah ó kó ewu bá mi lórí tó wọ́n ní tiwọn rẹ̀ ní pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ọlọ́run ti lérí ìyàkalẹ̀ fáwọn tí ò tẹ̀lé tọ́lọ́run àwọn ọ̀rọ̀ ńláńlá ah, ti lẹ́nu tó látọ̀ kó hù hù látọ̀ hù hù tó pé á ó sì jẹ́ kí ewu jáde lẹ́nu ó ní pé ewu tí wọ́n ní kò tó tẹ́ǹtì yẹn náà náà lálẹ́ sọ̀rọ̀ ọ̀gbọ́n náà náà ní ń sọ nípa rẹ̀. tòbí Imam Malik alayhi rahmatullah wọ́n ti sọ ọ̀rọ̀ ìtàlẹ́ ìsọ̀lọ́ àlùsọ́lá àti bí ẹ̀dá mẹ́sọ̀lọ́ sọ́lá mọ̀ṣẹ́ ilé nìyẹn. tó ẹni pé ẹni tó rán ìyá mẹ́sọ̀lọ́ àlùsọ́lá Anas bin Malik radiyallahu anhu òun ó gbọ́dọ̀ ànábì orí ànábì kan gbogbo nǹkan lọ́mọ nípa ànábì tó ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ̀lọ́. káwá dé ẹnìkan náà ní ìsìn òun wá dé ọwá lóun lára rí àmẹ́ríkà ọ̀gbọ́n wà nìkan náà ọwá lára ẹni ìjà gangan àbí àlẹ́bí kúrú pẹ́ kújú tó àbálẹ́bí sanra bẹ̀rẹ̀ tó àgbọ̀wọ́ pé kì í sàlẹ́bí lórí torí nítorí jẹ́ ìròyìn àlẹ́bí òun kọ́ lélẹ́yìí tó ìlànà àlẹ́bí sọ̀rọ̀ mọ́ àyọ̀sán náà àwọn ń sọ nípa rẹ̀ wípé tí wọ́n kàn fi gbà pé ọlọ́lá nàbí ló sọ ó ní pé sábàlẹ̀ ìròyìn ẹni tó rí kí ìròyìn yẹn kó ṣe lè dé bá nàbí ṣe lè gàgà tí ìròyìn yẹn bá ti yàtọ̀ sí bá nàbí ṣe lè kó làkẹ́ ìyẹn wọn sọ pé èmi ni ànábì èmi ni ànábì èèyàn ní pé òkú wọn ni. tura nàbí pé ìtànàbí ni kí wà ń ṣe ìtàn lẹ́yà kàmẹ́ fẹ́rù bíi èṣù lè gbé mi kó gbé àwọ̀ mi kó gbé mi kó gbé àwọ̀ mi gẹ́gẹ́ wọ̀ lẹ́nu kò lè rí kò lè rí ti láéláé àmọ́ kò sọ pé kò lè parọ́ pípé mi kò lè parọ́ pípé mi ni lórí wa o kò lè parọ́ pípé èmi ni ànábì tó tẹ́ ẹ àlóṣìṣẹ́ ni wọ́n sọ pé kíkínú abẹ́niyẹn ni wọ́n sọ pé ìlera lẹ́yìn tẹ́ wá wo èrò rẹ̀ tẹ́ rí pé kó yàtọ̀ sí ó yàtọ̀ sí àlẹ́yìn sọ̀rọ̀ àwọn àṣálà ẹ ti mọ̀ pé àlẹ́yìn kọ́ yìí ṣètọ́nù ní parọ́ yìí àlùbẹ̀rù ní parọ́ yìí tó náà ní láyé àwọn sábà lẹ́yìn sọ́nà ọmọ àlùsọ̀là lẹ́yìn ní òun lálá tó wọn fi ń dá ìran náà láti fi orí fọ́tò rẹ̀ ní tó ìgbà tó lóun ráàlì lẹ́bí àwọn kò ni wọn ní gbogbo àyè alọ́jọ́ nù ẹni tó orí òun alọ́jọ́ wọn á wo gbogbo wọn wọn ní akọ̀jọ́ nìyí gbàtọ́ náwó ó di alhassan rọ́bì ọ̀gbọ́n wa ni ó jẹ́ ọmọ wa lẹ́yìn tó àwọn ìjọba ní òun náà lórí nítorí àtàkùn ọjọ́ ọjọ́ àmìlẹ́ni gan ọlọ́run lórí nìkan tó wọ́tọ̀ ọ̀tọ̀ àmọ́tọ̀ kí lọ wá lálálà èyí wọ̀ tọ̀ wá tó bá wá lálà pé àmẹ́ni ní kí wọ́n tí ìrùn dáadáa ní ti mọ gbàrà ọ̀mọ̀dá náà ti mú tó àwọn àwẹ̀ ọjọ́ àlà níbi ìmọ̀ yẹn lọ́sílà lórí dáadáa mm-hmm. èyí ò ṣe kéde ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ kò tí ì àwọn tó bá lálàáfíà nílùú wa ní kí wọ́n ti rùn wọn àwọn ní àyílá méjì péré ní kí wọ́n ti ìsìlórí èyí tàbí àyílá lẹ́nu wa fún ẹgbẹ́ sílá kan lójú ìsìlórí ìsìlórí ní òfin ẹgbẹ́ sílá dáẹ́rẹ́ kò fún yẹn lẹ́tẹ̀ sílá lójú ayé rẹ̀ ìwà tójú oorun rẹ̀ yọ̀ wá fún yẹn lẹ́tẹ̀ sílá kò gbúdọ̀ nǹkan yìí àwọn wa fún ọlọ́gàdì kan. tí èsì àkáàrù tí ó ti wà nínú fún ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ ìgbọ̀nà orí o. tọ́ báàbù máa jẹ́ àbíṣe sọ́tẹ̀ rìn sẹ́gun mọ́ríyàm wọ́n ti jẹ́ náà ẹ̀ka. باب ما جاء في صفة عيسى ابن مريم عليه السلام والتسليم حدثني عن مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال رأيت رجلا آدم كأحسن ما أنت رائي من كل الرجال له جنة كأحسن ما أنت رائي من الجنة قد رجاها وهي تقطر ماء متكئا على رجلين أو على عواتق رجلين يطوف بالكعبة فسألت من هذا هذا المسيح ابن مريم ثم إذا أنا برجل جعت فقط معاه عين الجنة فأنها عنابة طافية فسألت من هذا وقيل لي هذا المسيح تكاد نعم الإمام مالك رحمه الله تعالى وني باب ما جاء في صفة عيسى بن مريم ورنقى إلوين نبي الله عيسى بن مريم أتنقى دجال يعني في èèyàn burúkú ẹ̀dá burúkú kan fi ń jẹ́ dajjal tó ṣe pé alẹ́bí ni ó padà wá tó bá di ní ìgbẹ̀yìn ayé yáhíà alẹ́yìn tí ó lóun látọ̀dọ̀ lọ́n máàlì látọ̀dọ̀ náà fẹ́ látọ̀dọ̀ abdullahi bin ọ̀hìnmọ̀ oni anna rasulallahi sallallahu alayhi wa sallam ina nabi sallallahu alayhi wa sallam qaal nabi sọ pé arani al-laylata 'inda al-ka'ba oni mo rí ní òru ní kaaba èso ńlára ní òun tó wà ní kaaba wàrọ̀ àìsù rajulan ádámà olùmọ̀wárí ọkùnrin kan tó ṣe pé àwọ̀ rẹ̀ ọkùnrin yẹn pé àwọ̀ rẹ̀ ó túmọ̀ ó pupa àwọ̀ rẹ̀ túmọ̀ ó ń dọ́gbọ̀rọ̀gbọ̀rọ̀ dáadáa. كأحسن ما أنت راء من أدم الرجال nínú tó ṣe pé wọ́n rẹwà tó kó wọn náà máa ń rí nínú àwọn èèyàn báwọn yẹn ṣe máa ń rẹwà yẹn pèsè á ẹni yìí ọ̀nì sí àwọn rẹ̀ dáa ni. lahu limmatun ka ahsanu ma an tara imina lamam. ó wá ní irun tó ṣe pé irun yẹn dé gbogbo ìgbésí rẹ̀ báyìí tòun tó sàn dé gbogbo tẹ́jì rẹ̀ ní ìtòjú pé èèyàn náà máa ń rí pé á ìwọ̀n ni yóò fáìn olóni kọ́tọ̀rọ̀ ìjádà á ọwá ti ya ẹrùn yẹn ẹrùn yẹn ọ̀dọ̀ sí kò sí kókó wàyí àtàkùnrin máa ẹ̀ ọwá ẹrùn rẹ̀ yẹn wá ń kán fún omi mùtẹ́kì àdá rìjìlẹ́yìn ni ọwọ́ arọ́gbọ̀kú ìyẹn ni pé kí n ò gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ kí n rọ́gbọ̀kú kí n fi gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ àwọn àwa ìkẹrẹ ìjìnlẹ̀ yìí ìyẹn ni pé ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọkàlera wọn ọwọ́ ni yẹ̀fúfú lèkàgà gbàtúwáyà ó ń ti tọ̀wáfù láàrin ó ń ti tọ̀wáfù kàábà pàṣẹ ẹ̀kí mọ̀ nìhàdà. مؤذن في تعليلين قيل هذا المسير ابن مريم يعني النبي عيسى ومريم ثم كان النبي صلى الله عليه وسلم قل لعلي عيسى وما مريم سلم في الله والنبي الله وبا تو واحد وحي ìyẹn pé òdodo ni bó ṣe lálá yẹn òun náà ló rí òun ní àwọn ànábì ọlọ́run. ó ní túmọ̀ ìlà anàbẹ̀rọ̀ jùlọ jọ ẹ̀dẹ̀ kẹ́kọ̀ọ́sẹ̀ ni tí mo bá rí ọkùnrin kan sí pé irun ti rẹ̀ rí irun rẹ̀ rí kólókóló olórun kólókóló ni ẹnikẹ́ni bí irun tó wá sí máa rí irun tí máa ń yí sí èé kì í sí èyí tí máa ń gbọ́ mọ́lẹ̀. náà ni onígbà tó ń rí àẹwàrú àlàáyìn ní ìjọmọ̀nà ojú ọ̀tún rẹ̀ ó dá kàánà ìbàtàn tọ́fíà ẹni pé irun ojú rẹ̀ yẹn ó yọ kọlọ̀bọ̀ jáde ó yọ kọlọ̀bọ̀ ẹrù pé ìnáwó ni tó yọ فسألت من هذا يقول كنت جونا قد عندما وأبني كنت علي لي وجينا تدع وجينا قد وتدع وأنا ثاني قل فقيل لي هذا المسيح الدجال قل مسيح الدجال هو so النبي يروني نبي الله عيسى مسيح ابن عيسى بقنا أسر مسيح الدجال هو so òun ni pé lára ìrìn tí mọ̀tí òdàjáde ó ní òun náà ni pé ojú rẹ̀ yóò dá ojú ọ̀sán rẹ̀ yóò dá bákan náà inú ilé rẹ̀ kò sí ní nínú àwọn nínú àwọn lábábáwá yẹn ìlú jọ náà máa jẹ́ àti súnà fìlùfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá nípa àsúnà pẹ̀lú fíkọ̀rọ̀ nípa àwọn nǹkan àdámá tó máa ní fíkọ̀rà tọ́lọ̀ ń dábọ́ ní ìlú tó ṣe pé àtẹni tó jẹ́ mùsùlùmí inú mọ̀ pé ojú ẹ̀rọ ń ṣe ni ni wọ́n pè ní fíkọ̀rà tẹ̀lé tí kìí ṣe mùsùlùmí ẹni jẹ́ mùsùlùmí náà òun náà mọ̀ pé ojú ẹ̀rọ ń ṣe ni ilé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó iná lọ́kùnrin tó يا يا اللي يسلوك بلا تقدر السعيد بن أبي سعيد المقدري أن أبيه أن أبي هريرة قال هنا أبو هريرة تقول خمس من الفطرة ونين كمان صنبه يقع دمني ونين التقليم الأغفار كنا نبي سنة عدام ومدين يرسلون الفطرة لكي يوجي كنا ومكي انتبالكي يكنا لازم صنبه ẹni yẹn gan ó ti ó yapa àdámọ́ ọmọ ìlú àdìgbà kátó ní pé ẹ̀sìn ó yapa àdámọ́ ọmọ ìlú àdìgbà náà ni kí n rí yàn kí ìkànnà rẹ̀ gùn pàtàkì jùlọ kí wọ́n á jẹ ọmọdé kéwù kí wọ́n á ìkànnà tọ́ǹtọ̀ǹtì lọ́wọ́ rẹ̀ yóò ó ó ó ó kálápá ẹ̀kọ́ yẹn yá kálápá ẹ̀kọ́ àbẹ̀ntólò ń sẹ́sìn òun ní ọ̀yún tún náà ọ̀wá dá ìkànnà sí ìkànnà rẹ̀ wá gùn tọ̀bọ̀lọ̀ tọ̀bọ̀lọ̀ tọ̀bọ̀lọ̀ tó àìní ẹ̀kọ́ ìsìn ara rẹ̀ ó tó wá takò tó mọ ojú àti ó takò àdámọ́ tó lọ́wọ́ ń dá má ọmọ ènìyàn. tó bá kan náà kọ́tù ṣáàrìdì irun imúyàn kí wọ́n máa gé lọ́lẹ̀ àdámọ́ ni nítorí ń jẹ́ nẹ́tọ̀ mi èèyàn ni torí pé kí ni irun mú kọ̀gbọ́dọ̀ wá ga kọ́ wá tí ó kọ́ wá díyàn ní mú tó kò dáa kò sí ìjọmọlúwàbí ń bẹ̀ bákan náà kò sí ìlànà ìsàmẹ́lì sọ̀gbọ́n ọ̀sọ́lọ̀ mi níbẹ̀ bákan náà ló fò lè kí ọmọ ti irun abẹ́ pa irun abíyá ló ti ń tú kí ọjà àbí kí wọ́n wá nǹkan tí wọ́n fi mú kúrò bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́lá àánà irun ta bẹ́ẹ̀ náà kí wọ́n máa fa àbí kí wọ́n di kó pọ̀ ẹni pé báwọn nǹkan yìí ẹni pé tó ń náwó sí ni pé bí èèyàn ṣe máa wà ní mímá sídọ̀ tí ò ní máa sáfi ara àyàn sáfi di kaná sáfi di ẹlòmíì tẹ bá rí irun abíyá rẹ̀ báyìí àbí tí ẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́rọ̀ pọ̀ tọ̀ sára ni òbí tọ̀ sára o tí wọ́n abíyá rẹ̀ abíyá òun ní irun òun kò dáa èèyàn máa ń dípò máa ni òun náà tó pe ní fítọ̀rọ̀ ẹ̀dá mọ́ ọmọ ẹ̀dá ni bẹ́ẹ̀ náà ní tàbí ní wọ́n bá di pé yóò bá di pé wọ́n kó ìdọ̀tí sára kí ọ̀ka fún ọ̀ka kó mẹ́ ọ̀ ìyẹn gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ bàtà wọn sọ̀rọ̀ nípa ìkànnà àlẹ́ ti sọ pé gbogbo ìkànnà tí wàá wà lọ́wọ́ yẹn gbọ́dọ̀ ju forty days lọ ẹni pé bó ṣe lè ké jẹun rẹ̀ kọ́mọ́ ìgbìmọ̀ òwò tó ẹ̀kọ́ ìgbìmọ̀ sáré gùn tó lẹ́yìn forty days gbọ́dọ̀ lọ ìgbègbè tó bá ti kọjá forty days ìyẹn tó ń wo àìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ló ti ń wo tó ìyẹn ní kí ara ìjọmọlúwàbí òun náà ni tó ń wo ìtọ́lẹ̀ ẹ̀ wọ́n ní pé ìtọ́lẹ̀ yìí kò tó ìtọ́ ìtọ́ tó bá kan náà mọ́mú Malik ọmọ kí wọ́n ní ogun látọ̀dọ̀ mọ́mú Malik látọ̀dọ̀ Yahya bin Sa'id tó ń kú lẹ́nu. والاختتان ẹlẹ́karùn-ún ni ìfìtàn fi ọkọlà ìtumọ̀ ìkọlà wọn ni pé kí wọ́n dá abẹ́ fún ọkùnrin yóò dandan fi ẹ̀lú yóò nípa ọkùnrin tí wọ́n bá ní bùkátà sí àwọn afáàmì ìgbòho tí wọ́n ṣe tọ́jú tó bá ní bùkátà sí tó kí wọ́n lè wọ́n ṣe àmọ́ èyí tó dáa jù náà ni kí wọ́n ṣe tó bá di pé pàtàkì ìjọba kó bá ní bùkátà sí i tó àwọn tí wọ́n ń jẹ́ àwọn ọjọ́bìnrin wọ́n mọ̀ tó mọ oníbùkátà sí kí tí mo ń sọ tó kọ́ oríṣiríṣi ilé tẹ́lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ègbò púpọ̀ tó bí ó lè di kí wọ́n mú kù lérí irú ẹ̀ ló pẹ̀lú ẹni tí ó máa ń kọlà tí alábẹ̀rẹ̀ kan lè fún àwọn obìnrin àlẹ́wọ̀ ara ní pé ẹsọ fún pé ìfàbí ní kọ̀ọ̀kan ra mú lọlẹ̀ wọ́n látẹ̀lẹ̀ àti ó máa gbẹ e lọ ilẹ̀ ilẹ̀ yányá o tó lẹ́nu pé tí ẹ bá rí àwọn tí wọ́n jẹ́ expert níbi kíkọlà fún ọmọ obìnrin tí ọkọ̀ fún ni ọ̀dà irú àwọn expert yẹn tó bá rẹ́ lóde ìdánwò ní ilé yóò ní ó ní sọ yóò نعم وحدثني المالك بن يحيى الليث نقول أتضمر مالك أن يحيى بن سعيد أن سعيد بن المسيب أنه قال كان إبراهيم عليه الصلاة والسلام أول الناس ضيق الضيق أنا النبي صلى الله عليه وسلم نكي سعيد بن المسيب ní àdájọ́ bọ̀rọ̀ yìí olóhùn àkọ́kọ́ ẹni tó kọ́ bá àwọn àlejò ادخلوا عليه فقال السلام قال السلام قوم منكرون. تو ايه àlejò bí alẹ́ nípa ọ̀rọ̀ yìí ló gbà òun ni àwọn fẹ́ẹ́ pé bọ́ọ̀lì àpapọ̀ yìí òun ló kọ́kọ́ lọ lè dá àárín yẹn lálejò kalẹ̀ kí kálejò dé kí òun ni á ẹbí ọdún ọdún yìí ló fún yín ní nǹkan tẹ̀tù lọ. tó ara inú ló lànà Islam ìlànà tí alẹ́ nípa ọ̀rọ̀ yìí ló dá kalẹ̀ ṣùgbọ́n mi náà ṣe ìlú náà ìlànà nẹ́bì ni fún orí àlejò ní o kálọ̀dé wa kọ́lá pé bí ọwọ́ ta lọ́ba kálọ̀dé àtọ́lọ́ba ara wa ṣe àìsàmù ní àárọ̀ àìsàmù tó kò dáa kálọ̀dé ó débọ̀ oní ìlú àgbákò tó wáyé láyé ìṣẹ̀. pẹ̀lú àwọn nǹkan yẹn àwọn ibi tí yẹn máa ń ná owó sí bí wọ́n bá lọ́dọ̀ ọlọ́wọ́n wa ni. àyẹ̀wò máa ń tí yẹn máa ń fowó sí i. náà irú àwọn tí wọn fowó ṣe àlejò ara wọn lọ sí ẹmọ náwó sí nìyẹn títí ìwọ̀n ba lọ́dọ̀ ọ̀rọ̀ wọn wà tí ṣe lè wò kéèyàn ń yan bẹ́ẹ̀ ńlá láyé ń ṣe yẹ yóò ṣe pọ̀ tó nígbà lóde wá báyìí tí wọ́n lórí òun wá ní báyìí ní ìsìn ká ah, ìrìn tí mi àlejò ìlú àlejò tó wá nì. وأكرم الضيف إن الضيف مرتحل يثني عليك بما أوتيت من كرم yẹn kí tó bá ti lálejò pálejò lé ara ìpálejò lé òun náà ni kí wọn tujú ká kí wọn sálámà àkọ́kọ́ nù lẹ́lẹ́yìn náà tó bá ní fún ẹwà lẹ́rọ ayé bó ṣe láwọn àlejò kò mọ̀ wọ́n rí wọ́n bá jòkó báyọ̀ ní à wọ́n ti dé ojú wọn lé lọ wọ́n ta lè fi ètò ẹran wá tó ọkọ̀ yẹn tọ́lá yóò ti gbé wọn dín wọ́n ti gbé wọn bá wọn rẹ̀ hà ah, káwé yóò ti ẹran rẹ̀ á ah, kí ló dé tó nínú ọ̀dà ọkọ̀ yẹn tí ọkọ̀ ti àlejò tó káwọn náà ká máa ti àlejò tó àgbo mi lọ́ba ní àgbo mi rà lọ́ba rírà tó tọ́lá mi ní ìwọ́n pé tẹ́ bá lọ dé bá lálejò tẹ́ ẹ̀ bá jẹ nǹkan yẹn yóò ti dùn sínú rẹ̀ yóò sì fi sínú abọ́ fún yín àbí kó kó páàkì fún yín kí ẹ gbé lọ nù ẹ gbèrè mọ bàbá kan náà bá wọn kò sílẹ̀ ṣe lè lọ tó tẹ́ bá lọ lónìí tẹ́ bá tó lẹ́yìn ọ̀kejì tẹ́ bá tó lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan wọ́n ti wọ́n ti lálẹ́ jù aláì wọ́n ti lálẹ́ jù báwo pé ah! àwọn ẹ̀kọ́ táwọn èèyàn ń gbà lórí ìṣèlú ìṣèlú ìṣèlú màmá lè dúró ẹ̀kọ́ ìwé wa lá ẹ bá lè jọ náà ní tuntun kí wọn lọ wá tó wá bá ọ ẹ ń ṣàlejò náà. tó awọ́lù náà fi ìfẹ́kànnà bákan náà òun náà tó ní awọ́lù náà fi ìfẹ́kànnà àná ìbọ̀rọ̀ yìí òun náà lọ́wọ́ kọ́ là tí àwọn ọkùnrin máa ń sọ wà awọ́lù náà fi kọ́ṣọ́ sáàrì là òun náà lọ́wọ́ kọ́ pa irun imú rẹ̀ báyìí kò sí kálẹ̀ ìjà kejì bákan náà wà wọlé náà tọrọ àṣẹ ìbà wọn làwọn pẹ̀lú tí ó kọ́ rí ewu lórí ara rẹ̀ ọ̀kọ́lẹ̀ yà ọ̀rọ̀ fi máa hàdà wọ́n ní ọlọ́run kí lélẹ́yìn ọ̀kọ́lẹ̀ wọn tọ́ba tó ta àlà ọlọ́run àti òpin ọ̀kọ́rù ya Ibrahim ìfọ̀kànbalẹ̀ ní ìfarabalẹ̀ ní náà lọ́ọ́ yọ sí ọdún wọn ọ̀kọ́lẹ̀ ọ̀rọ̀ zidni wọ̀kọ́rù ní ọlọ́run mọ́tà lè ní kó ní ìfarabalẹ̀ ẹni tí wọ́n bá dàgbà tí ewu bá yọ nílé rẹ̀ tí o tó ní làákàyè ẹ̀ tó gbé wọn bá kókó gbọ́dọ̀ wá fẹ́ gbọ́n báyìí gbàtí àti ewu bá ti ní irun fún lérí tí irun fún torí pé irun fún ọ̀jáde lérí yàn tó bá ti pé ó pè fọ́ọ̀tì kí wọn tó lè máa jáde kí wọn tó lè máa jáde lérí yàn ó wọn ẹni tí òpin pọ́ sí irun fún wọn bẹ lérí rẹ̀ ó wọn gan tó kí wọn máa ní irun fún lérí kó máa ní lérí irun gbà kí èdè lẹ́mọ́ tó pé kí èdè lẹ́mọ́ kó à nǹkan sí yàn ó tí wọn wà kọ́rọ̀ nìyẹn alẹ́ bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ ọ̀gbọ̀n ọlọ́run tó ti lé lẹ́yìn ọlọ́run ìfarabalẹ̀ lẹ́yìn pé mọ̀kálà rẹ̀ ọmọ bí tí tí wọ́n fún yẹn lára balẹ̀ lẹ́nu yẹn. tó ọlọ́mọ ṣe wá ní kò náà tó dàgbà àtàgbà máa ń kò ní àrùbó àrùbìnrin náà pẹ̀lú ọ̀tẹ̀ aláìlẹ́kọ̀ọ́ òun lọ nígbà wọn. tó kọ́dà Yahya Yahya al-Laythi wá ní وسمعت مالكا يقول olóhùn bá ti mọ máàlì kí ni yóò kọ́ bọ̀ mí ń ṣááré yìí a máa mú níbi irun irun imú ẹni pé a máa tírímù rẹ̀ a máa gé òkú hátà yẹ́bùdù wà tọ́ra fún àṣàfàtà tó ti tó wọ́n máa rí àwọn ẹ̀gbẹ̀gbẹ́ ìpè báyìí ọgbọ̀rọ̀ máa rí ìtàdẹ̀ ìpè rẹ̀ tòun ní pé èèyàn tírímù rẹ̀ síkàlẹ̀ èèyàn fi máa hàn sọ wàhùwà àlùbọ́ọ̀rù fún náà ní ẹgbẹ̀gbẹ́ wọ̀lá yẹ dúdú owó ọ̀yọ̀mọ́ sọ̀rọ̀ ìdílé sí yìí títí pé wàá gbìyànjá gbìyànjá tó a dán pẹ̀lú ìlọ́wọ́ ó fi irun kọ̀ọ̀kan lẹ̀ ń bẹ̀ yóò fi irun lẹ̀ àwọn yóò gbọ́dẹ̀ dáadáa ní irun imú là ń sọ o tòrẹ́ẹ̀dì tí wọ́n sọ̀rọ̀ irun gbọ̀ níbí <laughs> àwọn àbá àti wá lẹ̀ yìí àbí àwọn àbá káírò àwọn àbá káírò àwọn àbá aládánwò wọn àdáró owó sí ṣìkìtì àgbẹ́kẹ́lẹ́ ní ọ̀rọ̀ àti <laughs> ọmọ yọ́pì wọ́n dà sí àyè àmọ́ ìrọ̀rọ̀ mọ̀ ń tiẹ̀ tíú ó ti lọ ẹ̀yẹ́ ìgbẹ̀kan bẹ̀ hmm. so ìlànà ṣètọ́ ní títí ìlànà mẹ́rin yóò لما النبي قال وجه البقاء وفي الرواية الأولى ìlú kí ẹ̀dẹ́wò gbé ẹ̀yẹ́ ní àjẹmọ́ gbàjúmọ́ àjẹmọ́ mú àwọn àfọ obìnrin nù àwọn àfọ obìnrin adẹ́njàgbọ̀ obìnrin ní ma ń dẹ́njàgbọ̀ ní ma ń fi amúrọ̀dì obìnrin ní ma ń fi ròyìn adẹ́njàgbọ̀ ní sẹ́ni jíjàgbọ̀ ní sí ọmọ ń bẹ́ẹ̀ obìnrin nù tó ẹni tí wọ́n fa irúgbọ́n rẹ̀ òun ti ní obìnrin nù wọ́n tó lẹ́nu obìnrin tó ọ̀dà ọ̀dà ẹ̀rí ọ̀rọ̀ alẹ́sọ̀ mọ́tọ́láwù là ń sọ yìí kò gbọ́dọ̀ nínú yìí àbá rẹ̀ tó jẹ́ ọgbọ̀n àtẹ́lẹ̀ lẹ́wọ̀n wò àbá tó kí tí ọgbẹ́ bá wọ̀ ọdún gbọ́dọ̀ pẹ́ ilé ìyẹ́tò ìdọ̀rọ̀ ọlọ́run àbá ti ń bóra sábà tí bá ń lo kírímù lọ́wọ́ ní olùdọ̀rọ̀ lélẹ̀ yìí lọ́wọ́ ní irú bí ogun ti ẹ ti rí ni wọ́n náà fẹ́ kíkẹ́ ẹ lọ́wọ́ rí amẹ́lẹ̀ yẹn máa ń jọ ní oṣù ní wọn níbọ̀ na máa ń máa ní alẹ́ àkókò máa tán parí ọ̀rọ̀ yóò báyìí wọ́n tún bá fẹ́ wọ bí àdá wọ́n ní báwo aláhìí àmì àkùnrin ṣùgbọ́n ọ̀rọ̀ nípa bá ti kọ́ bí ọmọ fi owó ti jẹ nǹkan tí ẹ bá ń jẹ ẹ̀yẹ ń jẹ nǹkan mọ́kọ̀ owó ti jẹ ẹ́. يحيى الليثي حدثني المالك عن ابي زبير عن جابر بن عبد الله السلمي ان رسول الله صلى الله عليه وسلم قال النبي نهى النبي ọmọ tí ọmọ òsì jẹun ọmọ òsì jẹun gan ànáde kọ bákan náà àwòyẹ ń ṣe àfihàn àìlè wa ṣídàtì kí ọmọ ìbàtà kan rìn ọ̀dà wà á yẹ sẹ́mìlẹ̀ tọ̀mà ẹni pé kéèyàn wọ aṣọ ẹni pé kéèyàn wọ aṣọ kan kọ́ ká ẹsẹ̀ tó kéde bẹ́ẹ̀ aṣọ kan wò kí wá kọ́ akájẹ́kù láyé níbi ọmọ jàlámíà kọ́ akájẹ́kù lẹ́bi kò dáa. tó òun náà ni wà á ń yá ṣẹ́bi bí sọ́ọ̀rì wá ṣe káṣífà á ń fara yìí. ẹ̀yìn sìmọ́lù sọ náà òun ni mo kí ọ akájà ní náà ṣẹ̀mà kí ọ mú aṣọ bí aṣọ bóra kí ọ wá wọ̀ ẹ̀ kó fi bo ara kọ́ wájú kó ọrùn rẹ ẹni pé ẹjọ́ wa pa kájà bá wọn tí ò bá wọn ṣòkòtò sálẹ̀ gbogbo kílẹ̀ mọ̀ rí ẹ mọ̀ rí gbogbo iṣan rẹ̀ gbogbo òbí rẹ̀ lẹ́mọ̀ rí sọ ìbàdí rẹ̀ gbogbo lẹ́mọ̀ rí lẹ́sìn tó bá tí ọ̀rọ̀ ti bá wọn. bẹ́ẹ̀ ni ìsìnmáàlì sọ̀rọ̀ náà ta ẹ̀hún yẹn bákan náà kí èèyàn wá sáyẹ̀nsì pé ìsúná ayé àṣẹ́bìyà káàkiri àǹfààní jẹ́ pé ẹnu wa rí abẹ́ rẹ̀ níbẹ̀ kí ọ̀ká rẹ̀ tó kí kọ́ wá ká ikú bọ́ọ̀lù báyìí kó wá fọwọ́ mu àwọn yóò ti máa wo abẹ́ rẹ̀ àti wá kó wá wọ tòtòtò kí aṣọ lókè lórí sí bẹ́ẹ̀ àwọn tó wá pé aṣọ kan náà lọ́wọ́ ọ̀gá fún ọmọ ìdòkò olú ìdòkò yẹn ìdòkò sí ìdòkò ọmọlúwàbí bẹ́ẹ̀ ó ní báwọn ọmọ wo ìdòkò kọ́ máa wọ abẹ́ rẹ̀ kọ́ máa وفزاع وحدثني عن مالك عن ابن شهاب عن ابي بكر بن عبيد الله بن عبد الله بن عمر عن عبد الله بن عمر ان رسول الله صلى الله عليه وسلم لما يقول اذا اكل احدكم الم تلك قريبا جيون فليأكل بيمينه او وأوصنا ما في الجن توصينا الجن قرام وموت اللي نقول على الجن àgbé ẹ̀wà yóò wá gbọ́ ó ti já búrẹ́dì báyìí yóò fi síbi yóò fi mú ọwọ́ ọ̀tún rọ̀ yóò fi mú ẹ̀wà sẹ́nu kò dá tòun máa ọwọ́ ọ̀tún náà lè já búrẹ́dì kò tó sẹ̀lẹ̀ kò fi ọwọ́ ọ̀tún rẹ̀ mú síbi náà kò fi jẹ ẹ̀wà tó ọ̀tún ni bákan náà wọ̀nyí ẹ̀ṣọ́ bíi ti máa rí ìyẹn mẹ́rin tí wọ́n fẹ́ nǹkan náà ọwọ́ ọ̀tún òun náà ni kò máa fi mú náà tẹ́lẹ̀ máa ń jẹun wẹ́ẹ́ tó fọwọ́ tó ó ti fi bọ́ epo tó yóò wá ní tó ń bá ń la pé epo máa yí kọ́ọ̀bù tó àmọ́ owó tí wàá fi gbé kọ́ọ̀bù sẹ́nu ìran fọwọ́ tó gbé kọ́ọ̀bù náà pẹ̀lú epo òun gangan nínú kó dọ̀tí ẹ̀sùn ọ̀lẹ́ pọ̀ àbí ẹ̀sùn ọ̀lẹ́ pọ̀ tí kò wá dọ̀tí àbí

omi yẹn ò ní ṣe kíni kò ní bọ́lá akẹ́kọ̀ọ́ ọwọ́ fún òfin omi ni ní ẹ̀sìn máa ń dá àmì yẹn. ní wàá lọ́pọ̀ pọ̀lọpọ̀ àyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ra ti ọwọ́ fún omi mu gẹ̀ǹgẹ̀ láì ní ṣe ṣe ìdẹ́fọ̀ owó tì mú ṣe mọ́ fowó tì mú ní ṣókù. tó máa ní kí ní ti ọ́ ní wọn fẹ́ fi ọwọ́ epo gbé kọ́ọ̀bù kí ni tó ní wọ́n epo gbé kọ́ọ̀bù fún epo gbé tàbí kò ti lá ọwọ́ rẹ kọ ẹ̀sẹ̀ wọ́n kó dúró tó anábì ní kò dáa anábì ní fa iná ṣe ọ̀nà ìyá òye bìṣìmáàlì yìí wọ́n ṣọ́ọ́bù bìṣìmáàlì. ṣùgbọ́n mi máa fọwọ́ òsì jẹun òun máa fọwọ́ òsì rọmi ẹ̀yẹ máa jọ àṣẹ̀ǹtàn lọ́sẹ̀bí rárá rárá torí máa lè mọ̀jọ̀ kí wọ́n wá pàkájà àbí kí wọ́n wọ jàrá ní àdáṣe ọ̀kan kí wọ́n wá káṣẹ̀ sókè kí n pè àlejò òfin ká máa rí kọ́ máa rí oògùn wa lọ́kùnrin àti lóbìnrin tó dáa tó àti kékeré náà yóò ti mójútó àwọn ọmọ pẹ̀lú kí wọ́n lọ sí òwò kalẹ̀ àwọn ọmọ mi bàjẹ́ àti báyìí wọ́n ní wẹ́wù nítorí wá burú jù ní àwọn ọmọ obìnrin ọmọ obìnrin.

yóò ṣe kíni yọ̀bọ̀ yọ̀bọ̀ aṣọ rẹ̀ ilẹ̀ yóò àdìpọ̀ mọ́ rẹ̀ káàkiri àdúgbò pẹ̀lú pẹ̀lú kíni pẹ̀lú bàtà nìkan lọ́mọbìnrin bá a kókòrò ìwà ìlẹ́kọ̀ọ́ tó ga náà ni àìgbẹ́kọ̀ọ́ ẹ̀sìn nìyí so àtúntò tẹ fẹ́ jáde ọgbọ́dọ̀ wọ aṣọ tó tọ́ jẹ́ ọ̀dàwíyà tí ó bu àyà rẹ tí bu ìlú rẹ tẹ́lẹ̀ náà kó àti láfẹ́ wọ ṣòkòtò náà ọgbọ́dọ̀ wọ ní tí ó dé eékún rẹ báyìí lẹ́yìn àyẹ̀ kò lọ ajáde kí ṣe sáré jáde kò sáré lórí nǹkan mẹ́ta tí bá ti ṣe bẹ́ẹ̀ ìran ni wọn kò jáde kọjá ìrìnwó ẹni tó lẹ́kọ̀ọ́ tó obìnrin tiẹ̀ òun ò gbọ́dọ̀ mọ́ jáde rárá aláìní bu ara rẹ̀ ni gbọ́dọ̀ bu ara rẹ̀ tó jáde báwo wọ́n jẹ́ fílmù sàbìlì mọ́mú málìkì ní ọ̀rọ̀ nípa àwọn tálíkà ọ̀rọ̀ nípa wọn. wọ́n ní àjẹsẹ̀lẹ̀ málìkì an abi zinari an al-a'raj an abi hurairata an rasulullah sallallahu alaihi wasallam qala lamani laysa al-miskin bi hadha at-tawaf alladhi yatufu ala an-nas anabi ni kì tí wọ́n mọ̀ lọ́dọ̀ àwọn èèyàn káàkiri fọ̀tẹ̀rọ̀dà olókùnmẹ́ta wọ olókùnmẹ́ta ni tó pé ọmọ wa fún ní òkèlè kan òkèlè méjì wọ̀tàmùrọ̀tà wọ̀tàmùrọ̀tà ni tó mọ̀ fún ní kí wọ́n gba làbídò kan àbí làbídò méjì ní pé táwọn ọmọ fún ní nǹkan tó mọ̀ sọ̀rọ̀ àwọn tó mọ̀ sọ̀rọ̀ bára káàkiri ànábìrì ẹ̀ àwọn mìskínù kọ́hùn wọ́n ní fàmílì mìskínù yá Rasulullah wọ́n táwa ní tẹ̀lifíńjẹ́ mìskínù tálíkà kọ́lá náà ní alẹ́ rẹ̀ láyà jírògbé náà yóò wọlé mọ̀lẹ́bí pé rí ọ̀rọ̀ tó tó ṣe pé tó bá ní nǹkan kò ní nǹkan yẹn tó ń tiẹ̀ bóórí one thousand naira kò tó náà ni bóórí ten thousand naira kò tó gbogbo kì ní ẹni tí ò ní tẹ́ lọ́rùn lẹ́yìn bí ẹni tí ń jẹ́ bákan náà náà tó àwọn èèyàn wá ní dáàmà dàpọ̀ àlẹ́ yìí tó ti tààrà fún un. àwọn èèyàn ní mọ̀ bàtìlẹ̀ nígbà tí bẹ́ẹ̀ bàbá dákọ̀ àlẹ́ yìí tó wà ti sàrà fún wà láyà kúrò kò sí lè dìde pẹ̀lú sálẹ̀ náà kó máa béèrè lọ́wọ́ àwọn èèyàn ó ti yé bá ń ti ń rí kò yó láyọ̀ ọkàn olóńgbò kòrò ni kò sí lè béèrè lọ́wọ́ àwọn èèyàn kò ti tẹ lọ́rùn inú olùdó sí tọ́lọ́wọ́ bá ṣe fún un ẹlẹ́sìn tálíkà ìdánù àmọ́ ọlọ́rọ̀ èèyàn òun lẹ́nu ọ̀tẹ̀ lọ́rùn ó ti yọ̀nù sí kódà bí nǹkan yẹn ò tó ó ti yọ̀nù sí a ẹni tó ń jẹ ọlọ́rọ̀ nù kódà bí owó yẹn ò bá pọ̀ sọ àdìsó parí báwo yìí يا أيها الذين سنوا فلا تضمون مالك ذكر زيد بن أسلم عن أبي مجيد الأنصاري ثم الحارثي عن جدته سنوا فلا تضمون يا يا أن رسول الله صلى الله عليه وسلم قال lọ́nà bí sọ́bàá yìí rúdú ẹ̀lẹ́mẹ̀kínà wàláwó bí bọ́ọ̀lù fi mọ̀ṣẹ́lẹ́kì ànábì ni ẹ máa dá àwọn tálíkà padà ìtumọ̀ pé ẹ máa dá àwọn padà ní pé ẹ máa fún wọn ní nǹkan nínú wa jẹ́ tálíkà wàláwó bí bọ́ọ̀lù fi mọ̀ṣẹ́lẹ́kì kọ́lá ṣe pé pátákó màálù tí wọ́n ti sun náà lẹ́ka ní ṣẹ̀gbọ́n kò dé jẹ pẹ̀lú ní nǹkan kan ní wa pátákó tó ń fún ní wa àbí ẹran bá dé pa pátákó tó kù ní tó fẹ́ tó àbí ọ̀rọ̀ ẹnu ẹsẹ̀ tó kù mẹ́rin ní òkú ìlú ọ̀rẹ́ nígbẹ́ tó máa ń jẹ́ káríkà tó bá di tó wá bá dé pé ó sọ̀rọ̀ káàkiri ẹ̀fọn ìtẹ̀ bá ní ẹ̀fọn tòun tí àmẹ́sọ̀ lọ́kọ́lá sí oṣù wa ní ìdílé kòrìyà tó ń ta àmẹ́sọ̀ kọ́kọ́ náà sọ̀rọ̀ lọ́wọ́ àmì sábà ti ń sọ̀rọ̀ káwọn tó tọ́kù ti wà ní kọ̀ǹdíṣàn mo sọ̀rọ̀ ìgbàlódé náà tó ti wà ní kọ̀ǹdíṣàn tó wọ́n sọ̀rọ̀ wọ́n lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته. لوكم ومسلم قل السلام عليكم ọkùnrin rere àwọn àbúrò wa ní obìnrin tí wọ́n ń wọ ọgọ́rùn-ún lásán jáde ọba àgbà náà nígbà wọ ìgbà. nam ah, ẹni pé àkàlẹ́ ìjẹ́ ìjọ Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn kan bẹ obìnrin ni wọ́n wọ́n sì jìyà ọlọ́run tó rí dùnú ọlọ́run ọba kọ́lá nẹ́bí ní ọmọ lẹ́ni wọn àlejò wa ní àmọ́ni tí ìlú ọba yìí o gbogbo àwọn ènìyàn ò tí ì gbé lásìkò tó ń wà láyé àmọ́ wọ́n padà dé bàtà nẹ́bí wa bẹ̀rẹ̀ sí ní ròyìn wọn àlejò ní àìríyá tó ń káfíyà tó ń àwọn náà làwọn tó ṣe pé wọ́n láwọn wẹ̀wù àmọ́ òògùn náà ni wọ́n tún máa ń wà kí aṣọ tí ò dáa lẹ́nu wọn wọ̀ jáde so ara ọmọ tí ó da òun náà ni kí wọn jáde kí wọn máa fi ìdáàbò bo ara pàtàkì ló pé wọn wọ aṣọ tó lè kó wà transparent ìfowó máa rí bí ara yẹn ti rí so ìdá wọn tó ṣàlùkọ wa so àgbà obìnrin níyànjú ìkábẹ́rẹ́ ọlọ́wọ́ bá àwọn òfin ọlọ́wọ́ bá dúró kàlìbà rí àmì ọlọ́run tọ́lọ́ tó ṣàlọ́wà ọlọ́ àlọ́ Níbi ìfẹ̀rẹ̀ wọn ní ṣe, ó nílò ní agbègbè ní àǹfààní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìgbéjì àjẹjẹ láti ìgbà ìfún wa, ó jẹ́ kí àwọn àǹfààní jẹ ní àkọ́kọ́ mẹ́wàá lókè ọ̀kẹ́ àti bí àwọn ọjọ́ dáadáa ní àjẹmẹ́ṣẹ́ nínú rẹ̀. nínú mẹ́wàá ọ̀bùrẹ̀ sí ìjà anẹ́sọ̀rọ̀ ọ̀sọ́lá náà ní oṣù wa nígbò kòrò nínú àwọn àsìkò tí wọ́n ń dùn mọ́ lọ́wọ́ ọba ní ẹ̀rọ àtúnṣe rí mẹ́ ó ní àwọn àsìkò yìí ní pé àwọn awọ́lọ̀ aṣọlẹ̀ wọlé ní ṣáàbẹ̀ ìjà náà tó anẹ́sọ̀rọ̀ àwọn àbí àmẹ́bí pé jihad gan òdùnmọ́ ọlọ́run ó tún pé yàn ṣe ẹ̀rí nínú oṣù kẹlẹ̀ níjà yẹn ni pé tí gbòdò níjà bá ti bẹ̀rẹ̀ àwọn ogun iṣẹ́ ẹni tí yẹn bá mọ̀ tí bá rọ̀ yàn lọ́rùn ẹ̀rù tí àwọn bá rọ̀ lọ́rùn ẹni tí kò ánù bá rọ̀ lọ́rùn ẹni tí sára bá rọ̀ lọ́rùn tó bẹ̀rẹ̀ sí èèyàn máa ṣe lélẹ́yìn ìkọlọ́kùn bá yẹn ẹjọ́ wo ni kẹ̀rí ròyìn kẹ̀rí bá kẹ̀rí bá tí ó ò gbádùn ní tí mò ń gbọ́ ariwo rẹ̀ náà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n ní kí ló sọ ní kí ọmọ ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjì lọ́rọ̀ àwọn afá sí náà tó afá mi ni pé rọ́lọ́ àwọn mi kò rọ́lọ́ mọ̀ tó túmọ̀ jùlọ ni pé kò rọ́lọ́ ìmọ̀lẹ̀ ni ànábì rí torí ó ń dàrẹ́tì níbi ìrìkan bíi ànábì tó ti ànábì wá ní nùrún àmì ẹ̀rọ àìsàn ìmọ̀lẹ̀ ló rí bákan ọlọ́run dá ìdòríkò wọ́n ẹ̀bẹ̀ kan rọ̀ wọ́n lóríkò àbẹ̀fà tó bá jẹ́ ògbìn àgbè àmà náà ni òdúnkò yẹ ọmọdé náà bẹ́rọ̀ ìlà ọ̀bìnrin náà bẹ́rọ̀ tó jẹ́ ògbìn àgbè àmà ni ìwé ti lè rí ọlọ́run ọ̀la pẹ̀lú ìyọ̀dá ọlọ́run Ṣé ní ìṣòro àwọn ìṣòro ọ̀gbọ̀n ọ̀gbọ̀n wọ́n ní ibo ni àwọn sòfí àti wá. àwọn sòfí. alẹ́mọ̀ làwọn sòfí ti wá. ìpìlẹ̀ àwọn onísòfí lẹ́yìn ìgbàtí àwọn sọ̀hábà lọ àwọn tàbẹ̀wọ̀n lọ àwọn tàbẹ̀wọ̀n tàbẹ̀wọ̀n tí wọ́n lọ. ìgbà yẹn ni ìròyìn àwọn oníṣú ti bẹ̀rẹ̀ kí làwọn ẹni wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n ní pé àwọn rí báwọn èèyàn wọ́n ti rí nínú táwọn mùsùlùmí wọ́n rí sínú ayé àwọn wá fẹ́ yẹ̀ kú níbi báwọn fẹ́ rí yìí àwọn fẹ́ máa lè dúró àwọn fẹ́ máa ráyé ká àwọn tọ́wọ́ bá ń lẹ́bi náà ní gbọ́dọ̀ àwọn ti ráyé ká alẹ́sọ̀ lọ́sọ̀lá bóòlù ti ráyé dá tó ìyẹn lọ́yẹ kí wọ́n tọ́ pa kán máa ṣe bí bí ànábì ṣe ṣe àmọ́ ìlànà mi làwọn gbé e wọ̀ nínú àwọn tí wọ́n dálẹ̀ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń sí iná ní jùmẹ́yì iná ń pè ní sẹ́yìn ló sọ ìbà jùmẹ́yì ṣùgbọ́n kan tó fi rí àwọn Ibrahim bin Hadham tó àwọn ọmọ rẹ̀ nípa ọ̀rọ̀ ìtàkùnbùkù sí. Yorùbá ti lọ́wọ́ generic ẹ padà rí àwọn oríṣiríṣi nǹkan tó lágbára tó tó dá kalẹ̀ sínú tó tó tó ní òun dá kalẹ̀. Ìgbà pé Júùdù bá ní Júùdù wà náà Ìsìlámù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá wà. Ó ṣe ìrìn àpẹẹrẹ wà ní ìgbà. Ó ní ìyàtọ̀ ìbò sí àwọn ìgbìmọ̀ gbogbo democracy àti èyí tí wọ́n ṣe fún wọn àrí ìgbàtàríyà ọ̀rọ̀ ti àmẹ́bí Zakaria àtàwọn tó jẹ́ àwọn àfá àtàgbẹ́ gbàmọ́ríà mọ̀tọ́ iṣẹ́ rí kọ́ làwọn fẹ́ fi ní àbí iṣẹ́ rí kọ́ tí wọ́n fẹ́ tọ́ ọmọ orúkọ iṣẹ́ rí kọ́ ni democracy iṣẹ́ rí lóhun tó wúlò tó jọra wọn. ẹ kìyàs ma alifari kìyàs ma alifari ní ma alifari yẹn ti máa ń fi ìjẹ̀bọ́ péréjì fi àwọn bí wí abẹ́ tọ́ ọmọ ọmọ ọmọ ọmọ rẹ̀yàmù ṣe pé iṣẹ́ ẹni wọ́n jọ ń jìjà dùn pé èmi ó ṣe èmi nígbà èmi nígbà tọ́ èmi nígbà tọ́ wọ́n á ní á ah, tó bá rí báwọn á ṣe gbé ni o á ti báyìí lọ́sùn. ẹ tó wọ́n ti fi ànábì Yunus náà kí n kó wọn sọ̀rọ̀ ànábì Yusuf kẹrin ìgbò àmì Yunus nínú ọkọ̀ ojú omi bí wọ́n ti kúrò àpò ìta lọ́ṣẹ lọ́hùn níbí kẹ́rin wọn bọ́lẹ̀ nínú omi odò lórí náà la kà níbi wọn wá bẹ́sẹ̀ rí ìgbò ah, ẹ̀wọ̀n lọ́kùnrin ṣàmúwọ̀n nílẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد ان لا اله الا انت